هادي لا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته نعم قال شرح هذا الكتاب الشيخ محمد حسن وحاول الشيخ رحمه الله قوله في صحيح البخاري عن علي رضي الله عنه حدث الناس بما يعرفون أتريدون أن يقدر الله ورسوله على آه، علي وأمير المؤمنين أبو الحسن علي بن أبي طالب وأحد الخلفاء الراشدين رمى هذا القول والله أعلم ما في خلافته من كثرة إقبال الناس على الحديث وكثرة القصاص وعلى العرب فيعطون في قصصهم بأحاديث كأحاديث لا لا تعرف من هذا القبيل ربما استنكرها بعض الناس وردها وقد يكون لبعض الأصل لبعض لبعضها أصل أو معنى صحيح ويقع بعض المفاسد لذلك فأرشدهم أمير المؤمنين رضي الله عنه إلى أنهم لا يحدثون عامة الناس إلا بما هو معروف ينفع الناس في أصل دينه وأحكامه من بيان الحلال والحرام الذي كلفوا به علما وعملا دون ما يش دون ما يشكل عن ذلك مما قد يؤدي إلى ود الحق وعدم قبوله ويفضى بهم إلى التكذيب ولا سيما مع اختلاف الناس برحمته وقسوة قولهم وجدلهم وقد كان شيخنا المصنف رحمه الله لا يحب أن يقرأ يقرأ على الناس أن يكره لا يحب أن يقرأ على أن يقرأ على الناس إلا ما ينفعهم في أصل دينهم وعبادتهم ومعاملتهم الذي لا غنى لهم عن معرفته وينهاهم عن القراءة في كتب ابن الجوزي كالمعنش والوعش وتنصر في بذلك من الإعراج عما هو عما هو أوثق وأنفع وفيها ما الله به أعلم مما لا ينبغي اعتقاده والمعصوم من اسم والمعصوم من عصمه الله نعم آه، الشيخ آه، محمد بن عبد الوهاب عليه رحمة الله nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ wa nínú tíra àwọn kitabu tawhid tí ọ̀kanú àwọn ọmọ àrọ́mọdọ́mọ wọn sheikh Hassan ali sheikh tí wọ́n ṣe sáré ṣáré rẹ̀ tó wá sọ ní fatihul majid ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wa nínú báàbù yìí òun náà ni pé ẹni tí wọ́n bá ń jẹ́ oníwàásí abẹni tí ó ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ bóyá nínú kíláàsì àbí ní ilé kéwú ẹ̀kọ́ yìí yóò jẹ́ nǹkan tí ó wúlò fún wa látara pé bí èèyàn ṣe máa ń fún àwọn èèyàn ní ìmọ̀ ẹ̀sìn Ali ibn Abi Talib radiyallahu anhu òun ni ó gba hadith yìí wá náà ni sheikh sọ pé wà bí sahih al ẹni pé atharu yìí nínú sahih al ni ó Ali òun ló sọ̀rọ̀ yìí ó ní hadithun nasa bima ya'rifun ẹ máa sọ nǹkan tí àwọn èèyàn ó rí mà ó ní ẹ máa sọ fáwọn èèyàn nǹkan tí wọ́n mọ̀ tí ó yí wọn nínú ọ̀rọ̀ ẹ̀sìn náà ni ẹ máa ṣàlàyé fáwọn èèyàn àtòrìdúnà ayùkẹ́dàbà lọ́á wàràsólà ṣé ẹ fẹ́ káwọn èèyàn máa pe ọlọ́run ọba ń rán ni àti òjíṣẹ́ ọlọ́run ọba yẹn ni pé tó bá ṣe pé ẹni tí ń ṣe wáàsí àwọn nǹkan tí ó jìnà tí ó wúlò bóyá nínú àwọn ìtàn iná ni èèyàn wá dún ní mọ́ kankankankankan tí ó kọ́ ní nǹkan tí ó wúlò fún wa ní tí ó padà já sínà ni pé àwọn tí ń kọ́lẹ́kọ́ yẹn wọ́n padà ya aláìníkànṣe ni wọ́n padà ya aláìníkànṣe sólẹ́ yìí òun ló pọ̀ ní àwùjọ ẹ̀rí pé tí wọ́n bá worú àwùjọ táwà yìí ilé kéwú pọ̀ ilé kéwú pọ̀ bàjẹ́ tó ṣe pé ẹ̀dẹ̀ ilé kéwú mi ẹ bá wọn ọmọ ilé kéwú bẹ̀ bí omi ni àmọ́ tẹ bá bọ́ síbẹ̀ sí bá wọn tí ẹ bá ń wá ẹni tí ó jẹ́ olùbẹ̀rù ọlọ́run tó fẹ́ kéwú bẹ̀rù ọlọ́run náà ẹ wà tí ó lè jẹ́ kí wọ́n ti tó 200 ní kíláàsì ẹlẹ́mọ́ yìí tí ó kéwú bẹ̀rù ọlọ́run kó ju mẹ́ta lọ́nà wọn tí ó ní wọn fẹ́ fi kéwú sẹ̀sìn ní wọn wọn fẹ́ fi bẹ̀rù ọlọ́run ọba ní wọn ṣùgbọ́n náà ni àwọn tó ń ṣe wáàsí wọn pọ̀ àwọn tí ń gbọ́ wáàsí náà pọ̀ àmẹ́ni tí ó kọ́kọ́ níwáàsí tí ó wúlò fún gángbọ́n náà ọkọ wọn ẹ má tẹ̀jẹ̀ ń gbé báwọn ẹni tó ní wáàsí tó wúlò lẹ́nu gan tó fẹ́ ṣe ọwọn tó pé wáàsí tó wúlò náà lọ fẹ́ ṣe fáwọn èèyàn ọwọn àwọn akọ́nilẹ́kọ̀ọ́ àwọn aṣewáàsí tí ó yé wọn tí ó wúlò fún wọn òun ni ẹ ṣàlàyé fáwọn èèyàn àtòrìdúnà ayùkẹ́ dèbàlọ́à wàrasúlà ṣẹfẹ́ káwọn èèyàn máa pe ọlọ́wọ́n bá nírọ́ ni ká máa pe ànábì sallallahu sheikh hasan wani uwa wani alish huwa amirul mu'minin wọ́n ní ali òun náà ni a mọ̀ sí aláṣẹ àwọn mùmìnì yẹni gẹ́gẹ́ bí abubakar radiyallahu anhu tí ó náà ṣe jẹ́ aláṣẹ lẹ́yìn annabi sallallahu alaihi wasallam tí umar náà ń jẹ́ bẹ́ẹ̀ tí usman náà ń ali náà òun náà wà nínú àwọn òun ni ẹlẹ́ẹ̀kẹrin wà ahdul khulafa ar-rashidin ọ̀kan nínú àwọn khalifa mẹ́rin tí wọ́n wá lẹ́yìn anabi sallallahu alaihi wasallam tí wọ́n jẹ́ àfihàn mọ̀nàtà anabi sọ pa wọn wà sababu hadha al-qawl wọ́n ní ọ̀rọ̀ ta kà síwájú ipe Ali sọ yìí radiyallahu anhu ipe ẹ máa báwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀yin àfọ́ oníwàásí ẹ̀yin àfọ́ akọ́mọ ń kéwú bima ya carifuun nka ti wọn ma ni ma kɔn wa ɔrɔ yi na ɔba wa maalimu nlewe ɔba wa wi nti o wulo fɔ ma nna le ya ma kɔ awa ɔma ɛlòmi yóò kpasi labɔ ti si nyanya nka mi ni ɔma na lɔ wani wa sababu haada. sọ fún ọmọ tí ń pariwo ń bẹ̀yẹn wàsábàbò hadha al-qawl wọ́n ni tó fa ọ̀rọ̀ yìí tí a lè fi sọ radiyallahu anhu wallahu a'lam ṣéèkì ní ọlọ́wọ́ bá ní ọmọ ló ní mà nípa ọ̀rọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà àsìkò khilafa Ali min kathrati ikbali nasi ala al-hadith yẹni pé àwọn èèyàn wọ́n kọjú sí ìmá ṣàlàyé nípa hadith annabi sallallahu alaihi wasallam bákan náà wa kasrati al-qussas àwọn pìtàpìtà náà tó kó bá kán àwọn tó máa ń pìtàn àwọn náà tó pọ̀ ọpọlọ bá mú wayatuna fi qisasihim bí ahadithin la tu'rafu min hadha al-qabil wọ́n wá lọ lè mú àwọn àdíìsì wá tó sì pé ẹ̀ ní mọ́bí tó ti wá wọ́n lè wò fẹ́ wọ́n mú àdíìsì kan jáde ni àwọn ọmọ wa pé àà ah, ah, irú èwo ni àwọn ìtàn tó yẹ pé yóò dé rí yàn rú pé ah níbo ni irú ìtàn wo alilé yìí sóbi kan ma ní séwù kan ó jáde bọ́ta ìgbà tí ń bọ̀ fi ejò kọ́ ọrùn ó fi ejò ṣètò fi ejò lọ́lọ́ ló fi ṣètò ìsúbà rẹ̀ tó mú wọ́n tó mú gùn wọ́n lè ẹ́sì lè méjò kọ́ ọmọ lọ sọ́rọ̀ ẹ́sì láfà ní sọ àwọn ọ̀rọ̀ tí máa ń derí ìyànjú tí wọ́n gbé ah, irú àwọn ìwò ní irú àwọn àfà òní àná so tó ikú ma wọ́n pé ọ́nà àwọn àfà yìí kọ́ àwọn eléyìí ò wúlò so tó ikú wọn aṣọ pé àwọn ẹ̀yìn àwọn eléyìí tán sọ wọn ẹ̀rọ náà ń pa àwọn àfà tí ó máa gbéjò sọ́rùn làwọn wá sòtó pé ẹni tí bá wá ń sọ̀rọ̀ tọ́lọ́run tí ń sọ̀tà nẹ́bì fún wọn wọn ò ní fẹ́ gbọ́ látara irọ́ táwọn èèyàn ti kó kalẹ̀ fún wọn sheikh hassan ali sheikh onífàrúbà mẹ́sànkára abáàdùn nas wàrọ́dàá nígbà míì àwọn àfáàmì òdìdí wọ́n takò pé ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ wọ́n sọ pé ọ̀rọ̀ yẹn bá mu وقد يكون لبعضها أصل أو معنى صحيح wọ́n ní kọ́dà inú àwọn ẹ̀rọ ohun míì àwọn ọ̀rọ̀ míì gan ilé padà rí pé wọ́n kan lọ lè ya ọ̀rọ̀ yìí sọ́tọ̀ ni ọ̀rọ̀ kan ń bẹ tóun náà jọ tọ̀rọ̀ yẹn nípìnlẹ̀ kí ló tẹ̀ wá padà síbi tó nípìnlẹ̀ wọn á wá ẹ̀rọ kan kún un àbí pé pé ńgbà tẹ́ bá gbọ́ tán kẹ́gbàá rí pé ó nítumọ̀ àmọ́ ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ ni. ìpè ọ̀rọ̀ yìí sì dá o so àmọ́ ẹ̀rí pé kò ní ìpìnlẹ̀ fọyàpá àbáàdùn mafásirì lẹ́dálẹ́ àwọn aburú wa ń tibẹ̀ ṣẹlẹ̀ látàrárú àwọn nǹkan báwọn ẹ̀rí pé tó ń pìtàn fún yẹn tó wá ní ẹnìkan ya wòlí ọlọ́run àmọ́ wòlí rẹ̀ ẹkùn ní máa ń gùn àbí wòlí rẹ̀ wòlí rẹ̀ erin náà ni ma ń gbé kiri sọ àbí ogúrú àwọn kan báwọn kí wọ́n mọ sọ àwọn ọ̀rọ̀ tó yẹ pé wọ́n ah, kébù lílé ṣe rọrùn tó yẹ pé kò sẹ́ni tó lè jòkó tí ó wò pé kíní yìí rọrùn sùúrù àwọn ọ̀rọ̀ yẹn aburú wa ń tibẹ̀ ṣẹlẹ̀ òun náà lè wá wò pé èmi náà ní ìsìn ìlọ̀lẹ̀ kó sínú alówà òun náà fẹ́ di ṣéwù tí ó máa gbé tí ó máa kọ̀ntró ejò káàkiri àbí kí wọ́n mọ sọ fáwọn èèyàn ipe ẹni ọlọ́run kan ẹnìkan wá sẹ́ ọkàn sọ pé máa kú ẹni òun sì kú kalẹ̀ wà ní ah, ẹni ọlọ́run máa ń pààyàn ni so tó ìpẹ́tẹ̀ ni yẹ́ bá ń ka Al-Qur'an wá wùgbé ah, ọlọ́run ní pààyàn wà mọ́n qatala man yaqtul mu'minan muta'ammidan fajaza'uhu jahannam àìsìláfà ah, àbí kó jẹ́ pé ibẹ̀ gẹ́lẹ́ lómìnà tí wá ní pé á ah, èmi náà bẹ́ di ẹni tí ó máa ní káwọn èèyàn máa kú kọ́sì máa kú inú káwọn èèyàn máa kú ẹnu tí ń wá ní sinmi káwọn èèyàn máa kú kọ́sì máa kú kí ló fà òun náà ti gbọ́tàn pé àfáà kan máa ń sọ pé kéèyàn máa kú kọ́sì máa kú wọn ni yóò mú láyò mi ẹ̀dàkùn gbogbo àwọn ọ̀rọ̀ báyìí á lè takò ó ní ẹsẹ̀ wá sí fáwọn èèyàn bima ya'rifun nǹkan tí wọ́n mọ̀ tí ó yé wọn ni ẹsọ fáwọn èèyàn fa arshadahum amirul mu'minin radiyallahu anhu Ali wá bẹ̀rẹ̀ sí ní tọ́ àwọn àfá sọ̀rọ̀ àwọn ẹlẹ́nu dúndùn wọ́n bá wọn sọ̀rọ̀ ila annahum la yuhaddithuna 'amatan nas illa bima huwa ma'rufun ó wá pòfin pé ẹ gbọ́dọ̀ báwọn èèyàn sọ̀rọ̀ má àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tẹ bá fẹ́ bá èèyàn sọ̀rọ̀ inú tó bá di pé táwọn èèyàn ti mà ń da ni ya sọ fáwọn èèyàn fi asli dinihim wa ahkamihi tí ó wúlò fún wọn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn níbi nípa ọ̀rọ̀ akídà ẹ̀sìn wọn yẹn pé ọ̀rọ̀ akídà fáwọn èèyàn yìí eléyìí ọ̀dá ìjìnà sí eléyìí kejì kí yíò ránú ọlọ́run eléyìí kejì kí yíò rójú rí ọlọ́run àwọn ní tí ń jẹ́ aslu dínì im ipe tọ́lọ́mọ fi ń fẹ́ràn yàn rí tọ́lọ́mọ fi ń kúra yàn rí léléyìí ní tí yóò fi wà àlùjánnà ní tí yóò fi wọná ọlọ́run léléyìí ẹ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn wa ahkamihi ẹ máa sọ ìdájọ́ rẹ̀ fáwọn èèyàn ipe bá ṣe ń kírun bá ṣe máa ń gbàwẹ̀ léléyìí ìdájọ́ rẹ̀ léléyìí so ẹ máa ṣàlàyé fáwọn èèyàn min bayani alhalali wa min alharam ẹ máa ṣàlàyé nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ nǹkan tó yàtọ̀ sí nǹkan tó jẹ́ èèwọ̀ ẹ ṣàlàyé rẹ̀ fún wa alladhi kullifu bihi tó ṣe pé ntọ́lọ̀ ní kan wá ṣe láyé nu tọ́lọ̀ ń gbé kọ́ wọn lọ́rùn ilman wa amalan tó ní ṣe pẹ̀lú àkídà ni ọ̀nà pẹ̀lú ilm tó bá ti ní pé ilman jẹ́ni pé ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ tawhidi wà amalan àti ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pé a máa ń fi oríkì ara ṣe dúnà máa yóò ṣìgílù andalik tí è ṣe pé tí ó ma máyà ṣìgílù andalik yóò ṣìgílù andalik tí è ó ma ṣàgálà wọn tí ó ma ká ìrújú bá wọn tí ò ní jẹ́ lè rí kọ́mọ́ ẹ̀sìn wọn gan mímá qad yuaddi ila raddil haqq tó pé nǹkan yẹn náà padà jẹ́ kẹ́mọ wá takò òdodo wà ádámi kọ̀búlì tí ò ní jẹ́ kẹ́mọ gba òdodo fàyẹ́ kọ̀dí ibi im ilá tẹ̀kìrì tó mọ̀ wá pé ọlọ́wọ̀n ọba nírọ́ ìdáhùn kí ọmọ sọ̀tàn báwọn èèyàn ipe ẹwọ́ ọlọ́run ti kàrámà fáwọn ẹni kọ́ wá bẹ̀rẹ̀ kọ́ àfà alágbẹ́já

tó náà mọ̀ gùnjàpá yọ́ wá sí wàhálà sí wàhálà ẹ̀rọ ní jẹ́rẹ́ kan ọlọ́run yọ́ máa kọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ àbírú àwọn ọ̀rọ̀ tó jọ bírú àwọn nǹkan báwọn tó ṣe pé ìyóò padà wá fẹ́ tako ẹ̀sìn ọlọ́run ọba látara pé in tí ò wúlò nínú wọ́n fún wọ́n lẹ́ sí ẹ̀mà máàkìtìláfì náà sì fi wọ́kìtì wọ́n ní pàtàkì jùlọ lásìkò Àlì àwọn èèyàn ìyapa ẹnu pọ̀ wa qasrati khawdihim wa jadalihim àwọn èèyàn máa fàṣe fàǹfà wọ́n sì máa jiyàn lásìkò yẹn ọ̀rọ̀ yẹn ni Ali ń kíyèsí gẹ́ àkáyẹ̀ ah, wọn fa ọ̀rọ̀ láàrin ara wọn so àwọn ọ̀rọ̀ tó ṣe pé kò wá wúlò ni wọ́n máa fà náàlì wọn sọ wọn pé kílẹ̀ ń fà báyìí àti súnná sàbímá ya'rifun ẹ̀sọ́ tí ó yí àwọn èèyàn fáwọn èèyàn ẹ̀sọ́ fún wọn pé lè dá eléyìí bẹnu ẹ̀sìn wa eléyìí ọ̀dá eléyìí ò sínú ẹ̀sìn wa ní ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn amẹ́gẹ̀mọ́ á ní asọ́tàn bí sísin àti màálù bí wọ́n ṣe ń gúnra wọn sísin àti màálù wọ́n ṣe ń gúnra wọn kí ni ìtumọ̀ eléyìí tí ẹ̀kàn wá wé sí àsìkò àwọn èèyàn tí ó náà ni ṣẹ́ẹ̀kà iná ni Ali radiyallahu anhu ní ṣàlàyé fún àwọn èèyàn pé kí ni ọba àwọn èèyàn sọ tó yẹ kí wọ́n kí وقد كان شيخنا المصنف شيخ حسن علي شيخ وني شيخ و تنقل شيخ و محمد ابن عبد الوهاب تقول عن وستره رحمه الله وني لا يحب أن يقرأ على الناس ولا هنا وكيم فكا وما قوى يعني كان إلا ما ينفعهم àfikà tí ó ṣe wọ́n láǹfààní fi asìlédìní ó mi pé Sheikh Muhammad Abdul Wahab gan bẹnu ẹni tí ó mú ìlànà yìí lò fi asìlédìnihim nípa ọ̀rọ̀ ẹ̀sìn wọn wà ibadatihim àti nípa ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn wọn yẹni pé ọ̀rọ̀ àkídà wọn náà jẹ́ asìlédìn bákan náà ìbàdá àti bí wọ́n ṣe máa ń ṣe ìbàdá wọ́n mọ̀ ṣàlàyé rẹ̀ pé eléyìí bídà ni ẹ̀mọ́dé bẹ́ẹ̀ eléyìí òun ni bí bó ti wá nu súnà rè wà mọ̀ àmàlẹ́tì kọ́dà bí yàn ṣe máa ń ṣàṣepọ̀ láàrin ara yàn bóyá bá ṣe ń fẹ́yàwó bá ṣe ń kọ́kọ́ bá ṣe ń kọ́yàwó bá ṣe máa ń bára ẹni rajà bá ṣe máa ń bára ẹni tajà alladhi la ghina lahu an ma'rifati nítorí pé èèyàn ò rí bìkan sọ pé òun ò ní ìdì òun ò ní bùkátà sí kò ń mà nítorí èèyàn ní bùkátà sí láti mà ní ẹjí kan ti mà wọ̀nyẹ̀ni ahùn sheikh muhammad abdullahi ma ń kọ̀ fáwọn èèyàn a ní alqira'a kama kíyàn ma ka fi misli kutubi ibn jauzi kama ka tira ti ibn jauzi kalmunaish gẹ́bi tira kan jẹ́ almunaish walmuraish wa tabsira àti àwọn tírà yìí ẹni pé tírà tó ṣe pé bí tírà ìtàn tuntun pé wà gbé tàn wá rẹ̀kẹ́tẹ́ tí ó pé ó dì parí àwọn pé irú irú irú èwo ni a lè tẹ́ ní lójú tu àbí tí ó wà fẹ́ dá fìtínà sínú ìgbàgbọ́ ọ̀yàn wà tàbsírọ̀ lè máa fi dhalika min al-i'rad torí pé àwọn ọ̀rọ̀ yẹn ìkẹyìn sí máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ amman awjaba òun ní máa máa tó yẹ kán sí máa wà á ń fa òun ní máa nǹkan tó sáǹfààní fún wọn máa wà fi amallahu bi a'lam mímọ́ láyà ń bá rí i'tiqadu àwọn nǹkan tí ó yẹ kéèyàn mọ̀ tó yẹ kéèyàn ó dìsẹ́ mi bẹ́ẹ̀ gan tó ikú kó sàǹfààní fún yàn ẹwọ lápẹjú ìbí kéèyàn mọ́ ní ẹmọ́wọ́ ẹ̀njọ́ àlàrúbá ìgbẹ́ ẹnìkan ó ní owó owó yìí ó lọ́lá ọláhun pọ̀ so ó wá bẹ̀rẹ̀ sí níwọ̀ ẹ̀njọ́ àlàrúbá bí dúkìá rẹ̀ sì parẹ́ nù àṣẹ́gbẹ́ ah, ni wọ́n mọ̀ wó pé ṣẹ́gbẹ́rú ẹni yẹn tó mú ti káyà Qur'an ike ọlọ́wọ́n ọba ìmọ̀ ń zarísìkì fún òun ní ma ń fún tí ò ní níye so ẹ̀dàkùn ó wá tó wọnú àdísà anábì sallallahu alaihi wasallam anábì pé ìjọba yẹ mọ́wẹ̀ mẹ́ àmọ́ wá ní ẹwọ́n ń jọun sẹ́kúyọ́ mọ̀ wọ́n pé ah, èèyàn wá wẹ̀ lọ́wọ́ dáa lọ wá pa wa dúkìá rẹ̀ rẹ̀ ìyẹn ilẹ̀ sọ̀tàn fún pé dúkìá parẹ́ yìí wọ́n pẹ́ ah àti dúkìá máa ń parẹ́ tí ẹ̀ bá ti ń wọ̀nyí àlàrúbá nù tí ẹ̀ máa ń pọ̀ sọ́nyí àlàrúbá dúkìá máa ń parẹ́ wọ́n lè ni ọ wá rí lójú oorun àyẹ̀ni ọlọ́run wá sọ pé àwọn ah, ọlọ́pàá dúkìá rẹ̀ rẹ̀ ọmọ ń wẹ̀ lójú olójú àlàrúbá ni ó tún yóò lọ sí so irú ẹni yẹn ní ìsìn ọkà ní ọkà àbẹ́ àfáà lálákan lọ́sọ̀tàn wọn fún un so irú ẹni yẹn jọ tẹ́nìkan bá ń sọ fún pé ah, ah, wíwẹ̀ kò má rí sìkìyàn lọ́wọ́ o kódà Islam fẹ́ ká máa ṣe ìmọ́tótó ìmọ́tótó òun ká máa mọ́ ní gbogbo ojúmọ́ yóò ní ìgbọ̀rọ̀ rẹ̀ la yaqbal ẹ̀yọ́ nínú Allah tayyibun la yaqbal illa tayyiban kíkì nǹkan mọ́ lòun láìkì yóò ní ìgbọ̀rọ̀ ah, rẹ̀ Ah, èèyàn gbọ́dọ̀ ah, ìmọ́tótó èèyàn gbọ́dọ̀ mọ́ mọ́tótó ní àlàrùbá onígbà kí ló ṣe oníṣẹ́ yóò pè ọlọ́run yóò pè ọ̀rọ̀ anẹ́bìsọ̀lọ̀ sọ́làmù ní ọ̀rọ̀ látara kí ni látara ìtàn tí wọ́n sọ túrú àwọn ọ̀rọ̀ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni alim kìlọ̀ fún àwọn tí wọ́n ń jẹ́ oníwàásí wọ́n ní ẹni wàlúwà ẹ̀sùn mẹ́ni àsọ́mọ̀ ọ̀lọ́ ẹni tọ́lọ́wọ́n bá sọ òun ló lè bọ́ nínú irú nǹkan báyìí wàlúwà ẹ̀sùn ẹni tọ́lọ́wọ́n bá sọ òun náà ni ẹni tí ó rí sọ níbi irú àwọn nǹkan báyìí mẹ́ni àsọ́mọ̀ ọ̀lọ́ bá sọ. sòun náà ni pé gbogbo èmi ni ọmọ àlè ẹ̀ máa wò kí ni ẹni tó bá jẹ́ ọmọ zina ìlọ́po méje rẹ̀ ìran méje rẹ̀ ní oníwàlẹ̀ jẹ́nà àà ah. so ẹwọ bóyí sọ́run ẹlòmí ó sì gbà pé afẹ́lágbáyá sọ pé ọmọ àlè oníwàlẹ̀ jẹ́nà so tẹ́ bá ń sọ pé ومن يعمل مثقال ذرة إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا ọlọ́run gbogbo tó bá ti ní ìgbàgbọ́ وعملوا الصالحات تتشري كانت له جنات الفردوس نزلا يوم الجنة أفعلوا يزقوا ما لوني و الجنة إلاكم إيوني إيون بابو nínú méjèèjì ṣe pé ẹni tó ń káyà kúránì olè ní ah, ah, ah, ọ̀rọ̀ àwọn àfà yìí bóyá àfà ohun mú ṣe ayàtẹ́yìn kà fún mi yìí bóyá ọ̀rọ̀ àfà yìí tó ó jẹ́ khas ó special fún ayayi yẹn ni ó mì pé kìí gbogbo èèyàn kọ́ níwà àlìjánà ọmọ àlè kò bá ṣiṣẹ́ rí ọmọ ayayi kó sínú àyà yìí ọmọ àlè kó sínú àyà yìí tó ló gbọ́ lọ́dọ̀ ẹnìkan tó ń pé ó ti pe ọlọ́wọ́ bá nírọ́ so náà ni gbogbo àwọn ọ̀rọ̀ báyìí Ànábì sallallahu alaihi wasallam ẹ̀dàkọ̀ àwọn ẹnu nta tán sọ ìntẹ́ni ẹ̀fẹ́ ṣe ní kọ́ fẹ́ lé àwọn èèyàn kò níbi ẹmọ́sẹ̀ sí náà má káyà kùránì fáwọn èèyàn kàdísà náàbì fáwọn èèyàn àmọ́ ẹnu dúdùn èyí ẹfẹ́ ẹnu dúdùn máa ń sẹ́sìn ọlọ́run ọba o jẹ́ ń sọ́kọ́ bá lè dùn tí ẹ bá di bí nǹkan bá ṣe wà gẹ́gán gbé fáwọn èèyàn kódà ń gbà mí àwọn kan mẹ́fẹ́ tó ṣe pé ó wò pé ah, sọ̀rọ̀ yìí lè wúlò fáwọn èèyàn báyìí nira pátì ìsìn tó fi ṣe ẹ̀dàkùn kí ọ̀rọ̀ olófẹ́ wúlò báyìí òun ṣe wà sí ọ̀wá ń sọ̀rọ̀ rí ara rẹ̀ àwọn ń sọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn ìní kí ló ń wúlò fáwọn èèyàn bí yóò ní ìsìn kódà ìlòmí ọba yẹn ni pé tó bá dé rédíò ọ̀rọ̀ ọ̀nù lè rẹ̀ ní ọmọ sọ tí ó sì wúlò fáwọn èèyàn lọ́wọ́ gbogbo lẹ́yìn ìsìn sògbúrò àwọn nǹkan yẹn ntí ali ti ń kọ́ alìyẹ radiyallahu anhu wọn ni waqad kana amirul mu'minin wọn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni amirul mu'minin muawiya bin abi sufyan radiyallahu anhu yẹn ni anil qisas wọn náà máa ń kọ́ fáwọn tó máa ń kọ́ ìtàn anil qisas wíkà máa pètà kìtà máa lima fi qisasihim min al-gharaib torí àwọn nǹkan àjòjì náà ni bẹ níbi ìtàn tó máa mú wa àwọn ọ̀rọ̀ tó strange tí ò ṣeé ṣe ní ọmọ ògbé àwọn ah, sì sọ nítàn ẹni wọ́n mọ̀ lákàí wọn wá lágó ẹmọ orútọ̀ kan ní ìsìn wọ́n ní àwọn àfáà kan wọ́n wọ̀lú kan àwọn ẹlẹ́bọ náà àwọn náà wá ń lù wọn àwọn àfáà wá ní ọlọ́run ẹyọ kan ní àwọn ẹlẹ́bọ ní òòsà ṣíṣe òun lọ́nà ọlọ́ba àwọn wá ní ọ́dá ń ṣe ìdánwò fẹ́yìn méjèèjì ọba wá múnú yàrá méjì kan ó wá fi ẹran síbì kan ó fi ẹ̀sìn síbì kan ọlọ́wá ní ẹ̀yin aláwo àtẹ̀yin mùsùlùmí ẹ̀sìn yín ẹ̀ ti ń takò ẹ̀ ń takòrá yín ìwà mọ̀ ìtí ẹni tó bá wà lérí òdodo òun lẹni tó bá mọ tí ń bẹ nínú nínú nínú yàrá yìí wọ́n nígbà tí àwọn aláwo táwọn wò bó ṣe wo bẹ̀ ó ní ẹran ní ń bẹ ní àyè ẹ̀sìn ní ń bẹ níbí ó nínú ọba àwọn ti dùn ó á ẹran ní ń bẹ lóòótọ́ ẹ̀sìn lọ́wọ́ ayé àyè lóòótọ́ náà wọ́n ní bó ṣe kan àwọn àfáànù lafa bá ní ajá ní bẹ́yà yìí pàǹgbá ní bẹ níbẹ̀ ọ̀hún ọba wọn ni ah, ọlọ́mù yìí báyìí pé ajẹ́pẹ́ sí ẹbọ lòun sí nígbà tí wọ́n sílẹ̀kùn báyìí wọ́n bá ajá wọ́n sì bá pàǹgbá ẹ dàpọ̀ sọ́nà wọn á jẹ onímọ̀ jíkì ni ẹ wá wo kírù rẹ wá ṣẹlẹ̀ síyàn kọ́wádìí ọ̀kẹ́kẹ́ nìkan náà wá ní ẹ wá sí irú ẹ̀ nígbé ẹwà sí irú ẹ tí wọ́n náà wá ní ìbẹ̀lọ́hùn ìbẹ̀lọ́hùn <laughs> ìgbé ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fáwọn àwọn àfáàjọ́ sí tí ajá fi tí mọ̀lẹ́ ẹran fi di ajá tí ẹṣin di pàǹgbá ìmíràn bẹ̀lọ́hùn bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀ kọ̀ wá sí wà ní ọlọ́run yìí àtòrídúnà ayùkẹ́dì bá lọ ẹlẹ́kàmọ̀ pọ́lọ̀ onírọ̀nù so kò nídi ẹ̀sìn gangan ni pé kí lọ́wọ́ yà yìí àìmá mẹ́ẹ̀ẹ́sẹ babaláwo mẹ́ẹ̀ẹ́wò fa kí lọ́wọ́ bí ìmá islam lágbébọ̀ òdodo ni ẹ̀sìn tó kìí sí náà dání kó satisfy èèyàn pẹ̀lú tó bá nídi kó fẹ́ sẹ́sìn mm-hmm. ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí o sẹ́ni kí wọ́n fẹ́ máa wá pé wọ́n fẹ́ satisfy wọ́n fẹ́ satisfy inú ẹnu ẹ̀sìn yọ bẹ́sìn jẹ́ wọ́n fẹ́ tẹ́ àwọn èèyàn lọ́rùn ọ bẹ́sìn jẹ́ ètí ń dààmú àwọn èèyàn lóríṣiríṣiríṣi tí wọ́n fi lè dúró ti súnà nàbí kọ́nà lómi ti ga ó ti pẹ́ǹdì rẹ̀ ó ti dàgbà sí ti súnà àmọ́ kò lè dúró ti súnà òun sọgbọ̀dá kó dúró ti yóò máa wá àwọn tẹ́mọ̀ lọ́ra wọn káàkiri àwọn tí wọ́n dá ìbàjẹ́ gan lẹ̀ wọn ò wá ẹnìkan kan láti fi kóra wọn dá ìbàjẹ́ wọn lẹ̀ wọ́n sì lọ wọ́n lọ sínú lẹ́lẹ̀ ó sì hù jáde ẹ̀rí bí ṣe ń hù kí lónìí so ẹ̀yin tẹ́ wá gbé òdò lọ́wọ́ kí ló tẹ́yìn onílé dúró tì kò nídìí kẹ́ mọ wá òkúrọ́ kankan abẹ́nìkan ẹ̀yà ni ah, àwọn alágbájá nàbíká bá wọn sí àwọn àbíká bá wọn sí no ẹ̀yanjú kó clear ẹni tí ò bá ti ní ṣe kókó rẹ̀ lọ ẹni tí ò bá ṣe kó dúró dandan kọ́ dandan kọ́ ẹwà lẹ́fẹ́ sí wá sí ẹwà lọ́lẹ̀ kó gbọ́ àwọn ẹlẹ́gbẹ́ papọ̀ ẹ kiri kan náà ẹ àwọn ẹgbẹ́ torí kí ni kò jọra wọn ní tí o bá ti jọra wọn kó kálukọ́ lọ mọ́ni àti tí o bá ti jọra wọn èyí ẹ ṣe dáwà papọ̀ kò jọra wọn ẹni tí ń ṣẹgbẹ́ ẹni tó dá tiẹ̀ lẹ̀ ẹgbẹ́ ẹni tó dá ẹgbẹ́ yẹn lẹ̀ ló wọ́n mọ tọ̀lànà rẹ̀ lọ ẹ lè convince ẹ̀yin lẹ́yìn ò lẹ́ni tó dá ti yín lẹ̀ ìlànà tàbí sọ̀lọ́ sọ́lá wọ́n rìn lérí ìlànà Hassan Banna tàdọ́múnù wọ́n rìn lérí ìlànà Hassan Banna so kí ló wá kan tó ní súnà tẹ́yìn ò ní lánàá pé ìlànà ìlànà nábìlẹ̀ yìí rìn kódà ẹ̀ ní sọ pé lánàá Ibn Taymiyyah lẹ̀ yìí rìn ẹ̀ ní sọ ẹ̀ ní sọ pé lánàá Muhammad ibn Abdul-Wahhab lẹ̀ yìí rìn ẹ̀ ní sọ ìlànà nábìlẹ̀ yìí sọ pé yìí rìn tọ̀ kí ló wá dé tẹ́mọ̀ lọ́ra yín papọ̀ mọ́ wọn so òun náà ni pé ọ̀nà tó bá clear ẹ̀ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn kẹ́mọ̀ wá máa dáa ẹ̀sìn ọlọ́wọ̀n bá rú so kí lọ́wọ́ nù yàrá yìí mi ò mọ̀ àkíló tẹ́mà mi èé ṣe bàbá wúṣẹ́wúṣẹ́ ni so kàlá àtẹ́bà mọ̀ ẹ̀ nígbà ìsìláyé mọ́gbà ọlọ́mọ sí kí wá di kí n di alágbígbá kí n di ẹni tí ń pidán lótọ́ wá gba ìsìlámù fún mi ara tí padà pè ọ́ sí gan tó bá yá gan nù pé àyè pidán àyè wúṣẹ́ hmm. ìṣèwà fi yíwọ̀n wá fi fàwọ́nù ìsìlámù láíláí so ó ní sheikh muhammad ibn abdulwahab alayhi rahmatullah yẹni báwọn náà ṣe ń ṣe nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni abiru mu'minin muawiya òun náà ń ṣe bẹ́ẹ̀ òun náà máa ń kìlọ̀ fáwọn èèyàn wípé nǹkan tí ó bá ti lẹ́sẹ̀ ńlẹ̀ tó ikú yóò wá lédè àwọn èèyàn débi ọ̀rọ̀ àjòjì tí wọ́n máa wọ́n pẹ̀lú ìwọ̀n ní wàtàsáùl àti ìfọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú ẹ̀sìn finakli níbi tó wá látinú àdìsànábì wàgẹ́rẹ̀ zárẹ́kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́yàkùl ẹni àmìrù mọ̀mìnì ẹni pé Muawiya mọ́ sọ fáwọn pé la yuqas illa amir aw ma'mur ẹni kankan ọgbọ́dọ̀ pìtà fún yàmá àbẹ́ tó bá jẹ́ aláṣẹ ẹni pé àmìrù ní kọ́ mọ́ pàṣẹ ní o bá bẹ́ lọ́rọ̀ tó bá bẹ́ sọ fáwọn gan oníkọ́ sọ aw ma'mur àbẹ́ tí ó bá pàṣẹ pẹ́yà wọn náà máa sọ̀rọ̀ wa kullu hadha wọn gbogbo eléyìí mahafadati ìfẹsẹ̀ múlẹ̀ lérí ẹ̀sìn ni ala sirati mustaqim fa amma ilman ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ni wa amalan àbí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ìbádà wa niyatan tó ní ṣe pẹ̀lú àníyàn ni wa qasd àti kàtí ẹ̀bá ń gbèrò wa tarki kullu ma kana wasilatan kíyàn ó fi kalẹ̀ gbogbo nǹkan tó lè jẹ́ akasọ̀ ila al-khuruj tí yóò fi wá jáde áníwù kò nínú ìlànà tànábì Mina al-bid'ah kí o fi bídí àkalẹ̀ wa wasailaha àti kan tí ó jẹ́ okùnfà bídíà yẹn ni pé ẹni tí ó bá sẹ́sìn ọlọ́wọ́n bá ọgbọ̀dọ̀ jìnà sí àdádálẹ̀ ẹwọ ara tí a ń ké náà nìyẹn ẹni pé lómi lè máa wọ́n ní ìsìnkú tó ní àwọn TMC tó dá TMC ń ṣe bídíà ni o TMC ń ṣe kíni wọ́n ń ṣe bídíà ni o bídíà wọn òun ni pé tán bá ti délùú kan wọ́n yan gọ́fúnà yàtọ̀ fún gọ́ọ̀nà lú o kí ni yẹn jẹ́ lábẹ́ ẹ̀sìn ọlọ́wọ́n bá al-khuruj ala al-hukam so tán bá ti dé ìlú kan in tí wọ́n ma pèpè sí òun ní pèpè sí ti ní ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà òun ní mójútó ọ̀rọ̀ òṣèlú ẹlòmílẹ̀ mọ́mọ̀ wọn àwọn náà wá ń bọ̀ wọ́n wá mọ́sálásí wa wọ́n lọ́lẹ́sọ mọ́sálásí àwọn fẹ́sí wáàsí àwọn fẹ́sí wáàsí ní òdí àbáǹdà ẹ̀rí ẹ̀mọ̀tara ń jẹ síbẹ̀ lẹ́yìn rọ̀ àbí tó wà ti rírọ̀ yínà sọ́gbà yín láyé wọ́n lé wọn gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ẹ̀yìn lẹ́mọ̀ ní àyíṣẹ́ kan náà àwọn ti àwọn òrí wa sí pé àwọn lè kan náà ní sùn níjọ́ àkọ́kọ́ ìgbàtẹ́ tó wáyé lẹ́ẹ̀kejì wọ́n gbà yín láyè mà wọn ò ní gbà yín láyè bẹ́ẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ pọ́n pọ́n pọ́n jù bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ kó kù rọ́ eh. so náà ni àwọn TMC yìí wọ́n zikiri jama yìí ni wọ́n máa ń ṣe màásùrá àti bídá òun náà máa ń ká tí Hassan bá náà gbé kalẹ̀ tó lẹ́nu

so ìlànà tí ń tí ń ṣẹlẹ̀ nìyẹn tí wọ́n lẹ́nu lè wọ́n ní kí àà táwọn ẹ̀rẹ́ ẹ̀mùsẹ̀ tó dáa ni ń tán ṣe nù ẹ̀sì lọ lè bí wọ́n lẹ́yìn náà tó bá fẹ́ wọ̀bẹ̀ ó gba fọ́ọ̀mù ó máa fílì fọ́ọ̀mù wọ́n tó ní fọ́ọ̀mù táwọ́bà ẹ dákun pé lágbájá òṣèṣì náà rí àbó òṣèrí máàkì ẹ̀ kí n ti yín sẹ́sìn sísúnà náà sísúnà náà mí náà ló dé bí irú eléyìí ẹ̀yìn jọ lọ́wọ́ àbí tí wọ́n mọ̀ túbá níwájú ẹ̀ so gbúrú àwọn nǹkan yẹn lẹ́yìn náà wọ́n tún ní wọ́n tún ní wọ́n tún ní wọ́n tún ní fọ́ọ̀mù fọ́ọ̀mù ìbádà koran mi lọ kà lọ́sẹ̀ yìí mákẹ́ kí lọ́kàn tiẹ̀ kí n tiẹ̀ so gbúrú àwọn nǹkan yẹn ara tí wọ́n ń ṣe kí nu o torí ẹlòmí ni wọ́n ti à ní àfi ìtó bá ṣe tán yóò jáde kó ẹgbẹ́ òní yóò jáde kó mẹ́ gẹ́gẹ́ bá ìrìnà sí ń jáde kó nù súfí ṣe rí tẹ́ bá ti gbé kalẹ̀ tó ti ní tó ti ní style tàbí ṣe nǹkan wọn ó lè kó lè tú wọ́lọ́yà máa jáde kó mẹ́ ó kó mẹ́ ni sheikh wọ́n ní àwọn nǹkan báyìí wọ́n máa ń dá ìyẹ̀mú ẹ̀sìn yẹn tẹ́rẹ́ ìmọ̀ ń dá kalẹ̀ وكل ما هذا وكل هذا محفظة على الثبات على صراط مستقيم علما وعملا ونية وقصدا وترك ما كان وسيلة إلى هيكوكي في نتوبات ليديا دي بدعة أتاو كفارة شكرا والله الموفق للصواب اللهم بانيو في واشيكونج ولا حول ولا قوة إلا بالله أني أكبر كك أني تكك فيني ودو الله وباناني إتي فيني شكونج لوا قوله قولوا شيخ محمد بن عبدني وروى عبد الرزاق عن معمر عن ابن الطاووس عن أبيه عن ابن عباس أن رجلا so sheikh tún fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rí mi wọ́n ní arákùnrin kan ìntàfàbọ̀ owú bá mú owú ó fajúro lamma sami'a hadithan anin nabiy fi sifat gbàtọ́ gbọ́ pé anabi sallallahu alaihi wasallam wọ́n ń sọ àwọn kàdísì anabi fún nípa asifat àwọn ìròyìn ọlọ́wọ́n ọba istinkaran lidhalik ọfẹ́ máa tako nǹkan yẹn ni ń tako ìròyìn ọlọ́wọ́n ọba bí lápòjúwe kí wọ́n sọ pé ọlọ́wọ́n ọba إن الله يدع رجله على جهنم ويقول قط قط ìpọ́lọ́mọ ọba yóò gbé ẹsẹ̀ rẹ̀ yóò gbé ẹsẹ̀ rẹ̀ kọ́dà gìgísẹ̀ ọlọ́mọ ọba pé kọ́dàm yàtọ̀ àkọ́dàmọ́wò ala jahannam ọlọ́mọ ó gbé gìgísẹ̀ rẹ̀ lé iná jahannam yóò wá sọ fún jahannam kọ́yá máa kú kákò kákò kákò iná yẹn mọ̀ wá kákò irú àwọn àdísì yẹn náà máa ń pè ní àwọn hadith sifat tó ń sọ nípa ìròyìn ọlọ́wọ́n ọba àbíkẹ́ wọn ní Allah ayébsútú yẹjá ọlọ́run máa ń tẹ́ ọwọ́ rẹ̀ kalẹ̀ bil-layl lóru liyatuba musi'un nahar kẹ́ni tí ó ṣe lọ́run lọ́sàn kó bá lè túbá ẹ̀rí pé ìròyìn ọwọ́ ń bẹ níbi àdísì yìí àwọn àdíṣe sifat nù àbáwọn àyà náà tó sọ nípa ìròyìn ọlọ́wọ́n ọba ìgbà tí wọ́n ń gbọ́ tẹ́nìyẹn tí wọ́n ń kà ẹni wọ́n ti wá wú bákan ó ti fajúro ibn abbas wá rí faqal ibn abbas wá sọ báyìí pé ma farakin awula kí ló ń fà bínú fáwọn eléyìí báyìí kí ni bá àwọn eléyìí nínú báyìí yajiduna riqqa inda muhkamihi tó bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ àwọn àyà tó ń ṣàlàyé òfin ọlọ́run tí ń sọ pé haram lélẹ́yìí aláàlú lélẹ́yìí ọkàn wọn ó túraká rẹ́kọ̀ wọ́n túraká àmá nígbà tó bá di pé wọ́n bá wọ́n ń gbọ́ wa yuhlikun aw yahlikun inda mutashabihi wa yahlikun inda mutashabiha àwọn gbàtán bá wá ń gbọ́ àwọn àwọn áyà tó ṣe pé kò kí ń ṣe ìdájọ́ bírú ìtìmọ̀ kalẹ̀ kan ṣe hàn pé àwọn mutashabiha ti nù kìí ṣèdájọ́ ni ọlọ́run ó gbé ẹsẹ̀ rẹ̀ lé iná àbí ọlọ́run ọba yóò tẹ ọwọ́ rẹ̀ kalẹ̀ so àwọn àyà sífàtì ni àdísì sífàtì ni onírú àwọn ibáyẹ̀ ọmọ wa ń bínú yẹn ni pé àwọn tí wọ́n ń tako àwọn ìròyìn ọlọ́wọ́n ọba nìyẹn so ìtumọ̀ rẹ̀ ni pé n tí ò bá yí ọ nídìí ẹ̀sìn ó fara rẹ̀ balẹ̀ sí nǹkan yẹn sáti rinlẹ̀ tó kọ́kọ́ rí náà ó wà fara rẹ̀ balẹ̀ ipe bókílà làyè kíní yìí wọ́n wá jẹ́ kí sàlàyé fún ọ sùúrù ẹ̀ níbi irú ọwọ́ òun náà nìsín àbí gìgísẹ̀ kọ́rọ̀ ọlọ́wọ́n bá ròyìn ara rẹ̀ ipé òun ní asak ojúgun so wà kan ṣàlàyé fún ọ o ní kàmọ́ ní pé ah ah ẹwà ń fi ọlọ́run wé èèyàn ah ẹ̀yin mùjá símọ̀ rẹ̀ so ma sáré ma bínú fara rẹ̀ balẹ̀ kí wọ́n ṣàlàyé fún ọ so Ibn Abbas ó sàkíyèsí pé kí ní ṣe àwọn ènìyàn báyìí tó bá gbọ́n kankan tó ní ṣe pẹ̀lú àwọn in tí ó clear ara wọn túká tó jẹ́ pé inú òfin ọlọ́run tó clear pé aláàlélẹ́ haramu lélẹ́ ẹ mọ̀ rí pé ọ̀rọ̀ wọn yóò gbìyànjú àmọ́ tó má ti ń dipọ̀rọ̀ sí fàtì àwọn ọ̀rọ̀ tó ṣe pé kò sí ìdájọ́ ń bẹ̀ tó pé yóò fẹ́ dàbẹ̀ pé yóò rúyàn lójú wọn ni àwọn ọ̀gbá wọn àtàkù so ibnu abbas wa ń takurú àwọn báwọn wọ́n ni wà rán abdurrazak wọ́n lẹ́n tí ń jẹ́ abdurrazak wà ibnu hammam as-sana'ani wà ibnu hammam as-sana'ani al-muhaddith wọ́n ni ọjọ́ tó mọ̀ nípa hadith muhaddith al-yaman sa'ibu tasanif òun náà ni afáàládìsì ní yaman ó sì ní àwọn tíra rẹ̀ kẹtẹ tó ṣe akthar riwayat ẹni pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wáyà rẹ̀ an Ma'mar bin Ra'id Abu Rashid sahibu Zuhri tó náà jẹ́ ọ̀dọ̀ Ma'mar ní ti máa ń gbà tó jẹ́ ọmọ kéwu Zuhri wa huwa Sheikh Abdurrazak ẹni yarwi anhu kathiran yẹni pé wọ́n máa ń gbọ́ ọ̀rọ̀ gan látọ̀dọ̀ Ma'mar yẹn bin Rashid wọ́n ni wà Ma'mar bifati ilmi mail Ma'mar mímu mail tó wà ń bẹ̀ fati aláfún Ma'mar mar wa sukunu la ayin ayin yẹn duma ni o ni wọn ni abu urwa náà ni kúnìyà rẹ̀ bùn abi amr rashid al-azadi al-harrani thumma al-yamani abi al-yamma abi al-yamani ahadul a'lam ọ̀kan náà àwọn òkè ìmání من أصحاب محمد بن زهاب الزهري وهو أنواع هو محمد بن زهاب الزهري yẹ́rìí ánìwò kẹsìrì ní gbọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ tọ́pọ̀ gan qawlu ibn Tawus wọ́n ní ọ̀rọ̀ nípa títí ẹni tán sọ pé ibn Tawus ṣe pé ìṣesí Sheikh Abdurrahman al-Sheikh tó bá ti ń dákọ̀ ẹnìkan náà salaf tí wọ́n ti ìdákọ̀ rẹ̀ rí wọ́n rọra ṣàlàyé fún wa nípa rẹ̀ ní ṣókí wọ́n ní ibn Tawus wa Abdullah ibn Tawus al-Yamani qala Ma'mar kana min a'lam an فقال ابن عيينة ابن عيينة نيكي مات سنة اثنتين وثلاثين ومئة يعني كوني أقول ودواتي أقولاتي ميجي قوله عن أبيه وأني تقبع ولا تربى باري تي هو أنه سندي هو طاووس أنا باري طاووس عن كيسان الجندي بفتح الجندي بفتح الميم والنون الجندي ibn kaysan al-janadi al-imam al-alim ẹni yẹn jẹ́ aṣáájú ẹ̀sìn ọjọ́ olùmọ̀ yẹni pé àfáà ni qila ismuhu dhakwan wọ́n lórúkọ rẹ̀ gẹ́gẹ́ ní dhakwan qalahu ibn jawzi ibn jawzi ni ó sọ ọ̀rọ̀ yẹn bí idhnillahi ta'ala tó bá di ní ìgbà míì bá ọ̀rọ̀ yìí lọ ní kókó òun náà ni pé àwọn tàbá fẹ́ kọ́yàn ní ẹ̀kọ́ ẹ̀sìn ká mú níbi tí yóò wúlò fáwọn èèyàn eléyìí náà ni tó ẹ pé àwọn èèyàn máa ń lórú nǹkan báyìí kódà kó ṣe pé àwọn alásàlátù ló ń kójọ tó pé ń tọ́kàn kọ́ wọn náà ni pé ń tó ẹ kí wọ́n mọ̀ lọ́ kọ́ wọn kìí aláhùn aláàlẹ́ aláàmọ́sàmẹ́dàwó àwọn ah, ní ah, ẹ̀dàkùn yóò akọ bẹ́ẹ̀ ní wákàtí kan wọ́n dáa ní wákàtí kan wọ́n yà alájà alájà rámúlá lọ́wọ́n jẹ ẹran alójẹ ń jẹ lọ́wọ́n ní jẹ́ kí kíní kan ó ṣe yín nígbà wọ́n tún ti mú owó tí wọ́n náà wá lónìí alájà kíní kan àti ìrọwọ́ tí wọ́n o àti ìrọwọ́ wọn ọlọ́run ẹ̀wọ́ àwọn oníṣẹ́ àsàlátúrú yóò fi parẹ́ àwọn oníkíláwàkù níṣẹ́ àwọn nọ́sífàtì àwọn oníkọ̀rígù tó bá jẹ́ pé tẹ́yìn náà mú lọ́wọ́ nìyẹn pé a mọ̀ kọ́ yín ní ẹ̀sìn ni a díẹ̀díẹ̀ ni ó kàn kú táwọn èèyàn kàn máa sọ nípa wọn àmọ́ náfìlà àwọn nìkan wá yàn so ẹ dàpọ̀ tó láti mọ̀ bá ń kọ́ àwọn lẹ́sìn owó kúrò yọ wọn náà tí ó wà ẹ̀yìn oníkànsì súnà kọmọ sáàsánú fún wa ẹwà wọ àwọn onísúnà àwọn ohun tíra ni wọ́n mọ́ ká tọ́rọ fi yí o ń kálukú tí ó fi hàn tí ó fi hàn súnà kọmọ sáàsánú fún wa kú sàlékún àgbóyẹ̀sì náà fún wa jù báyìí lọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àwọn ìgbè ìgbèrè kan àwọn tàná yẹn kọ kí o bóyá ń bẹnu tíra lọ́hùn. aleykum salaam. aleykum salaam. ni ọkùnrin ó ṣe máa tó bá ní àwọn obìnrin bóyá ṣe máa ṣe láàrin méjèèjì tó fi ọkọ̀ ọmọ ìgbọ̀ ọlọ́run wa. dọ́gbadọ́gba náà ni yóò máa ṣe nípa tó ní ṣe pẹ̀lú jíjẹ àti mímu kọ́ra ọba ju méjì náà lọ ṣùgbọ́n náà tó tó ní ṣe pẹ̀lú pínpín oorun àmọ́ àwọn kẹ́kẹ́ ń bẹ tó ṣe pé ẹlòmíì lè rò pé bóyá dọ́gbadọ́gba ni tó ṣe pé Islam ò ṣèlè sí dọ́gbadọ́gba òun ni kí bóyá nìsín kí wọ́n sọ pé tọ̀ eléyìí tó ní ọmọ mẹ́ta eléyìí wo tí lọ́mọ kankan ó wá ń ní pé tó bá ara rẹ̀ sì kankan fẹ́lẹ̀ yìí ó gbọ́dọ̀ náà sùlẹ́yìn náà ìjọ tó bá tó tí tó bá tó wá tán bóyá rẹ̀ ẹ wọn ò tí ì so bó ṣe yẹ kórí gangan ni pé n tó ń kálukú bá ní bùkátà sí so níbi náírà tó ní í ṣe pẹ̀lú oúnjẹ so bẹ́ẹ̀ náà ni àwọn tó bá ní í ṣe pẹ̀lú ìnáwó mìíràn so bó kálukú bá ṣe ní bùkátà sí náà ni so wallahu a'lam náà. Assalamu alaikum. Wa alaikum assalam. Ṣíṣe àkàrọ̀ rẹ̀ ṣé pẹ̀lú ìlà ọmọ níka ẹni àbí pẹ̀lú ọba kan? Ohun tí ó wà nínú hadith Nabi sallallahu alaihi wasallam nípa ṣíṣe àkàrọ̀ yẹn pé kíkà àkàrọ̀ kìí ṣe ìlà ọwọ́ bákan náà kìí sì ṣe ọmọ àká. So atraful qadam nílà Nabi àwọn etí eré ọmọ ká nílà náà bí ní káwọn fi ṣe so wọ́n ni pé orí ọmọ ká wa náà pè ní atrof alkodam àbí anamul anmula wọ́n ni káwọn rasulullah sallam yóò ápkìlù tasbí àwọn bí anamuli nítorí pé ní anamul wọ́n ni eré ìka kìí ṣe ìlà ìka kọ́ra kìí ṣe ìka gangan ẹ̀yẹ̀nì eh, anamul ni annabi pè so ní pé bá ṣe mọ́ka eré ọmọ́ka subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah subhanallah so ní lè yọ́ mọ́ka so wallahu a'lam náà Olúwo ní asalá alaikum. Alaikum sọ. Láwọn kí ni ìlàkọ̀ tó wà láàrin àwọn afàfìgbò àti Fátímọ̀ ọmọ Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n ṣe mọ̀ pé àwọn fatimiyun àwọn èèyàn máa sọ orúkọ wọn pẹ̀lú ẹni tó bá ń tó bá ń rí fa ara wọn sí sùlàmù bí kò ipá àwọn èèyàn gan ni wọ́n sọ wọn bẹ́ẹ̀ so ní àwọn ẹ̀yà ṣíà wọ́n pọ̀ lóríṣiríṣiríṣiríṣi àwọn nùsírí yà ń bẹ àwọn sàbàáyí yà ń bẹ àwọn ìtìnàṣàrí yà ń bẹ so àwọn tó ipá àwọn ń sọ pé Fatima náà ni àwọn ń bá lọ àwọn ń pè ní Fatimi yun tó kí gbogbo ọmọ tó jáde lọ́jọ́ Fatima nìkan náà ni ẹni mímọ́ lọ́dọ̀ wọn sọ àwọn ń pè ní Fatimi yun sọ pé Ali radiyallahu anhu ó fẹ́ ìyàwó mi sọ́sì bí àwọn ọmọ mi fún so ama àwọn tán jáde látọ̀dọ̀ Fatima yẹn nìkan náà làwọn yìí gbà so àwọn ń pè ní Fatimi yun so wallahu a'lam naam. Assalamualaikum. Waalaikumsalam. Oníbẹ̀rẹ̀ ní àwọn kan bẹ pé àlùsí náà wá táwọn ẹkùn ọmọ sáàsì tó wá tó wá tán kí o láwọn wá ní bá wọn kí o tó tó wá tún kan wẹ́sọ̀ wá bẹ̀rẹ̀ ìwò tí wọn. Ìyáàkùn ṣe péré. Náà n tó dájú tó wá ṣe pé ìyẹn bá wò pé bóyá pọ́blẹ́mù kan wà ní mọ́ṣáláṣí So instead bóyá kéèyàn ọmọ lọ sí ibi tí ó bá ti rí irun rẹ̀ kí tí kébùlà kọjú síbẹ̀ tí ó ṣe dédé àmọ́kọ́ yẹ pé wọ́n á dúró pé tí wọ́n ti wá kí sí wọn táwọn olóògbé jẹ́mọ́ ti wá dúró padà èèyàn kò bá mu kó ló lè léde sí fìtínà ó lè léde sí fìtínà so pé àwọn dúró tó bá ti wá ṣe tán àánú ẹ̀sọ̀ wá wọlé ẹ̀sọ̀ wá kí sí wọn náà jẹ́mọ́ àkọ́dà so even lára ńlá yẹn ni pé lára àwọn ìdí pàtàkì tí àwọn mọ̀láìbù fún mi fi kọ́ pé kò sí jàmá ẹlẹ́ẹ̀kejì ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ gbé wọn tó bá ti kí jàmá àkọ́kọ́ tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ wọ̀rọ̀ kí jàmá kejì má so ń bẹ náà mọ̀láìbù mi tán wípé tó wáyé pé kí ní ọba máa léde sí fìtínà so wallahu a'lam. olùdókòwò yà assalamu alaikum. wọ́n rẹ̀ tó bá wọn kà ní ọ̀sán òní jáde márùn-ún. náà ilé wa ń sọ̀rọ̀ nípa wípé kéèyàn àwọn kan mọ̀ pé kéèyàn ò síbi jẹun ẹ bá ní lọ síbí tó kò sí kankan bóyá lè fi síbi jẹun dáadáa tó wọ́n ní ẹnìkúrà ọ̀rọ̀ rẹ̀ náà kúrà gẹ́gẹ́ bọ̀rọ̀ máìkì náà ni pé síbi àti máìkì kankan náà ni a lè fi ṣe oríṣiríṣi nǹkan so wọ́n ní àwọn kan kó lọ sára bọ̀ pé ah, tẹ̀sùbá náà ìyẹn lè máa ẹni kúrò tẹ̀sùbá lè ṣe síbi àná náà kọ́ bá ṣàlàyé rẹ̀. tẹ̀sùbá yàtọ̀ ẹ̀rì pé ẹni tó bá ti rí tẹ̀síbá ní ìsìn ta ní ọ̀sọ̀ pé kìí ṣe nǹkan ìsìn so kò sí tán bá rí lọ́wọ́ ti di bí ó ti indicate bẹ́ẹ̀ pé mùsùlùmí lè léyìí tí ta ni ó indicate pé wọ́n ah, ni àmùsùlùmí ní káníkì lóde síbí lọ́wọ́ rẹ̀ ni so síbí kìí ṣe nǹkan ẹ̀sìn torí pé kéfèrí lè fi síbí jẹun christian lè fi síbí jẹun bẹ́ẹ̀ ni mùsùlùmí náà lè fi síbí jẹun so nǹkan ayé nìyẹn so àtẹ̀sùbá kò sẹ́ni tí ó rí ní ọkàn wọn ni pé á ah, nǹkan ẹ̀sìn lélẹ́yìí so tí ìyàtọ̀ tó wà ń bẹ náà nìyẹn so kọ́ra ibò àwọn tí wọ́n ń lò láwọn tó yẹ tó ń ṣe mùsùlùmí náà nǹkan ẹ̀sìn làwọn náà fi ń ṣe láwọn catholic ẹ̀sìn làwọn náà fi ń ṣe so wọn náà ni pé ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn assalamualaikum. lọ wà ẹ̀ náà. onígbà wo ni asalaamu alaykum. wa alaykum salaam. ó ní ìrọ̀lẹ́ àfa àkàrà pé àfa yẹn ó so òun wá sọ ọ̀rọ̀ nípa sòwòpá nítorí ọ̀dọ́ pọ̀ dáadáa yìí sòwòpá yìí náà ló kọ́ lu kíkẹ́ parí súnà náà yàrá dáadáa kẹ́tọ́ àmọ́ tó wọn bá ní kó wọn pásítọ̀ lórí sókè dára ọ̀rọ̀ tó wọn ti ń jẹ náà ní wọn bá wọn fẹ́ sí bí kẹ́lá ìlú wa àwọn ìlú wa mọ́rọ̀ òun ẹ̀dá pé wà fún àbáyé kí ni ìdájọ́ rẹ̀ ṣe yá ọlọ́run. Ah, àwọn afá àmàdàrú nù afá àdàǹkan rúmọ̀ rẹ̀ lójú irú ẹni èsì sàfà o èsì sàfà afá àmà ní iṣẹ́ ni jálàbí ìṣiṣẹ́ nínú náà lè ní náà làwọn so èèyàn máa ń ní iṣẹ́ èèyàn tí èèyàn ń ṣe ni so anabi dawudu níṣẹ́ so anabi sallallahu alaihi wasallam wọn náà níṣẹ́ so àwọn sàhábà anabi wọn náà níṣẹ́ tí wọ́n ń ṣe so kọ́lọ́n kó ṣàánú fún wa so kí wọ́n á máa ní pé ó jẹ́ ti yanjú ọ̀rọ̀ wàdẹ́ sí ní pé iṣẹ́ tó lóun ń ṣe kọ́lá bí bá lóun fasùn sókè gan tí sì ń ṣerú sí báwọn abúlá ńlá ni kó mọ́ fasùn sókè gan pé kó mọ́ fasùn sókè ó pé ju kó wá fa tòtò ìkọ́ máa lóun ṣe iṣẹ́ jálàbí lọ so wallahu a'lam náà. Everybody, Assalamu alaikum. Please help explain this. When praying, we make mistake in the place of speak louder, but we don't. We don't. Wọ́n ti gbọ́ rí. Hmm. nítorí bóyá àyàn fẹ́ kí mọ́gárì nìsín àbí ìṣá níbi rákà ọkọ̀ bá bẹ̀rẹ̀ sí ní kéwú jẹ́jẹ́ so ó kéwú jẹ́jẹ́ ó fi so pé kí ni rẹ̀ nìyẹn ó ṣe ètò náà ni pé ẹni yẹn yóò ṣe ó ti dí nǹkan kan kù nínú òrùn ẹni pé ó kéwú yẹn àmọ́ kò ké wọ́n ṣe ní kí so ẹni yẹn yóò wá ìrún jí yóò wá sí kọ̀bùlé ní kó tó di pé yóò forí pé yóò sálámà yóò wá forí kalẹ̀ ní ẹ̀ẹ̀mejì so wallahu a'lam. Olúwa asalaamu alaykum. Aleykum salaam. Olúwa ẹni wáyé pé ọkùnrin ní ìjọ méjì tí ọkùnrin ní ìjọ méjì. Ìlẹ́ ìgbà wọn fà á wọ́n ti dájọ́ sí gbogbo pé ẹ̀dá kọjá twenty four ọ̀dà àti ọ̀dà. Ìlẹ́ ìgbà jẹ oṣù ìkómọ ẹ kò jẹ òun ah, ṣé ìyẹn lè jẹ òun yẹn máa jẹ. ìyẹn lè jẹ pé kòrónà ní kó sun tó burú bẹ̀ láti jẹ torí ìpínlẹ̀ nǹkan tí ń ṣe náà ni ọmọ náà ni náà ni ń kó so even lẹ́yìn ìgbà tó bá ti kọjá ọjọ́ keje ọjọ́ kẹrìnlá twenty one so ìyẹn lè ṣe anytime kò níjọ́ mọ́ nù kò níjọ́ mọ́ wallahu a'lam. lọ́wọ́n bá kan náà tó ṣe yáyà yẹn ló kú ẹ̀rọ bá yáyà yẹn lọ kú tó ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní dáná tó ń báwọn sórí ìdájọ́ kó ní ilé ẹ̀rọ tẹ̀mọ́ yà sí wọn rárá. bẹ́ẹ̀ ni tó ṣe náà ni pé bá ṣojúṣe rẹ̀ nípa ìbáwọn sin òkú oṣù yẹ kó sin so kọ́ wọn bá wọn dá sí nǹkan kan tó kù mọ́ oúnjẹ tó bá ṣe yẹn kọ́ wọn bá wọn jẹ so kó lè wà ń lé ní tiẹ̀ wá sí pé ilé ara rẹ̀ náà ni náà lọ wà àfi tó bá di pé ó bá di pé ó lè dì sí wàhálà kó ń wà nínú ilé kó jáde kò sí tó burú mbẹ sí wọn lọ wà ní. náà. nígbà wo ni ṣe bẹ́ẹ̀dẹ̀ fẹ́ni tí ohun ọ̀hún kéré tó wà nígbà kékeré. a lè ṣe. náà. سبحانك اللهم